Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Kò máa sí ewé kò máa sí èdò. Kò máa sáwòrè kò sí gbèkúdé, kò máa sí àgbà kò máa sábòyẹ nípa kádàrà tọ́lọ ń ṣètò lórí ara ayé ọmọ àdámá. La ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hun ní mẹ́. La ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hun ní mẹ́. Mi ò ní bá wọn ṣẹbọ máa. Mi ò ní bá wọn ṣẹbọ máa. Bẹ̀rẹ̀ sí sí ààrẹ àrìmálẹ̀ ààrẹ gbọ́ ní èmi ò ní báwọn àṣẹbọ́ mọ́ àṣòkọ́lẹ́sẹ̀ ààrẹ gbọ́ ní èmi ò ní báwọn àṣẹbọ́ mọ́ torí yíyẹsẹ̀ òṣẹ́ ààrẹ gbọ́ ní èmi ò ní báwọn àṣẹbọ́ mọ́ ìfúnpá ǹkọ́ ààrẹ gbọ́ ní èmi ò ní báwọn àṣẹbọ́ mọ́ àti wípé òǹdè nígbà di ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn jẹ́ mọ́. mo ní wípé pépé lólé lẹ́nu tẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe tọ́ta. Àní wípé gbòtúgbòtú ń kọ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe tọ́ta. Mo ní wípé Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe tọ́ta. Mo ní wípé Àgẹ̀mọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe tọ́ta. Torí wípé Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn tẹ̀bọ̀ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fálábòyán, ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwòrá wá fórí jì mí mo ti tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwòrá wá fórí jì mí mo ti tó bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين أدعو فلون أدعو فلون الحمد لله الحمد لله رب العالمين لله رب العالمين أسفي في ذلك لا وصو níbi ìkọsẹ̀kọnú gbogbo tí ọ̀dá tí ń tọwọ́ wa ẹnu wa ojú wa etí wa tí ń ṣẹlẹ̀ ọlọ́mọmátà àforíjì wa mọ́sà ìyàwó ya ṣetán lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallama àti fún àwọn ará ilé àtàwọn sàhábà lápapọ̀ àti fún gbogbo ẹni ó bá tẹ̀lé pẹ̀lú dáadáa àti kí gbogbo ẹ̀yin yẹn wá nílé lóko bí tẹ́ ti ń gbọ́ wa wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum assalamu wa rahmatulahi wa barakatuh. náà ní ìrọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbé yẹ̀wò lánàá òun náà látọ́fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nítorí tí wọ́n bá fún ọmọ léle ẹyẹ kan fún ní ẹ̀rọ ọ̀rọ̀ àlùjẹ̀nu pò ní kéèyàn ó kà sọ lábala kan ọ̀rọ̀ àlùjẹ̀nu kọjá nkéèyàn ó sọ láàbọ̀ fáwọn èèyàn. ìṣọ́láàbọ̀ fáwọn èèyàn yóò fẹ́ kó wọn sínú wàhálà nítorí pé ọ̀rọ̀ wọn àfọba tó dá wọn nìkan iná ló máa sọ ọ̀rọ̀ wọn ànábì tọ́lọ́run sí gbogbo ayé nìkan iná ni ọlọ́run fún lálàyé ẹ̀ ṣe gbogbo ẹni tó bá jẹ́ àlùfáà súnà tí ń bẹ̀rù ọlọ́run tí wọ́n ń ka àlàyé wọn nínú Quran nínú àdín ọlọ́run tilẹ̀ tó fi àánú tiẹ̀ náà láti gbọ́ yé láti mọ̀ yí pé ìjọ́ǹpẹ̀ ní ọ̀rọ̀ àjọ̀nà ọ̀rọ̀ kan tó gbọnu tán ni ọ̀rọ̀ kan tó lágbára ni àfi kó àríjọ náà kó fún wa sọ kó sì jẹ́ àgbọ̀ yé. amínà. kọ́lọ́n jẹ́ àgbọ̀ yé kó sì fún wa sọ wọ́n lànà ọlọ́run. nítorí pé àfikọ́lọ́ ọba àlekè ọlá ó jẹ́ èèyàn ó gbọ́ yé. bí kọ́ ìyẹn ọ̀gá kó sínú ìdààmú ni tọ́lọ́mọdé àrídààmú. àmín. ojú kejì láti wá fẹ́ gbà sẹ́yìn fún gbogbo ẹ̀yin ọ̀tẹ́ ń bọ́ wa ìpẹ́ ọ̀rọ̀ àlùjọ̀nù tòótọ́ tá a bá fojú kan wò ọ̀rọ̀ wọn ga ó tóbi ara ẹ̀ náà lójú kí àwọn èèyàn kan dẹrú wọn lọ́pọ̀rọ̀pọ̀ wọ́n dẹrú àlìjànú yàtọ̀ sí kí wọ́n jẹ́rú ọlọ́run wọ́n jẹ́rú àlìjànú dípò kẹ́ máa jẹ́rú ọlọ́run wọ́n dẹrú àlìjànú. ibi ọ̀rọ̀ wọn tóbi dóni ẹ̀sìn máa wá wò ọ̀rọ̀ wọn wá nípa rárá ọ̀rọ̀ wọn kò nípa rárá tẹ́ bá máa wò ó owó tuntun ìmọ̀ tí a ń pè lóyìnbó owó òtútù kọ́fìn kọ́fìn owó yìí sẹ́yìn màbádágún ṣe máa gbé bó ṣe fúyẹ́ tó yẹn ó tún ara ọ̀rọ̀ àwúrẹ́ òun yẹn tún nípa jọ̀rọ̀ ìjẹun lọ́nbíà fúyẹ́ dé àmọ́ oní sísẹ́m ni lọ́sọ pé a tún sojú kejì ẹ̀ náà lónìí lọ́la lágbára ọlọ́run láwàá sọ ẹ̀rọ rẹ̀ ojú kejì ní lónìí bọ̀tí lọ́la ẹ̀rọ rẹ̀ ìyẹn ni pé ń tẹ́ máa fi sọ̀pọ̀ fún wọn tẹ́ máa fi dá wọn lábẹ́ tẹ́ máa fi kù wọ́n dànù nítorí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ tàná àmọ́ àwa àti àwọn lájọ́ ń báyé sallallahu alaihi ó làmọ́lẹ̀ wá lé wípé gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan iná ni àfìtánì ń lọ ní ń bọ̀ ní ẹgbẹ́ rẹ̀ inú ẹjọ́ wa ń gbà kọjá kò sẹ́ni tí alìjàn náà súnmọ́ kéré àwọn anábì ọlọ́run ìwọ náà ni máa lọ bá àmọ́ ọlọ́mọ ń là wọn lọ́wọ́ wọn àtàwọn ẹni ọlọ́run ojú kejì táwọn fẹ́ sọ lẹ́nu ní pé bóòlù àṣẹ ń lọ́wọ́ àjànú èèyàn ò lè má bọ̀ ọwọ́ bí ìbá wa bọ́ ọwọ́ kí ni máa yọ ọ̀yàn láfẹ́ gbéyàwó lónìí kí ẹ máa fi ọkàn bá wa lọ ẹ̀yin tẹ́ bá sì lè ka alukuran ẹ̀yin náà lè lọ gbé kuran yẹn suratul A'raf suratul A'raf òun láfẹ́ ọgọ́rùn-ún kan àádọ́rùn-ún. ó lé mẹ́sàn-án one ninety nine. ọlọ́ni a'udhu billahi minash shaytanir rajim. bismillahir rahmanir rahim. خذ العفو وامر wa واعرض عن الجاهلين وإما ينشغلك من الشيطان نسج فاستعذ بالله إنه سميع عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما يذغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم أي يتنبوه ọlọ́run jẹ́ kí á rí àlàyé yìí ṣe fẹ́ fi gbọ́ yé àyà yìí ọlọ́run fi ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ó dojú ẹ̀kọ́ ànábì àṣepé gbogbo àwa náà ló dojú ẹ̀kọ́ nìyẹn ọ̀rọ̀ ni hosele afuwa wàmùlùbẹ̀lẹ̀ ọ̀rfì wàárí ànìjà ìlú ni. بالعفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إنه السميع العليم ẹgbẹ́ ni wà náàbì kúdìlẹ̀ afúwà kúdìlẹ̀ afúwà mú àforíjì ẹ̀rí mú àforíjì ọlọ́run ló gbélé yẹ pé ìmá àforíjì èèyàn ìnìkò múnú ọ̀rọ̀ ìyẹn ni pé wọn ò ní pé kéèyàn ó mú nǹkan kankan àfi pé nǹkan yẹn ń bẹ láàrin nǹkan nìyẹn ẹni tí ó bá mú afuwa ẹni tó fẹ́ mú àmójúkúrò ìbínú náà ń bẹ ń bẹ nìyẹn àmọ́ má mú ìbínú wọ́n mú àmójúkúrò. ẹni ọba sẹ́yìn tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn bínú sí ẹ̀yin má wàá bínú sí ẹ wá rá àmójúkúrò ní ẹ rá mú ẹ má gbàgbé ń sọ fún yín pé ojú kejì la fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlùjànnú o ìyẹn ni pé ọ̀nà tí wọn ò ní lè lágbára lára tiwa o torí gbàgbà sọ́lánà bẹ́yẹn a nígbà wò pé ọ̀ àlùjànnú o ní ń pè ń bẹ ṣé tí wọ́n ń ṣe òun yìí kí alágbà ní ń bẹ ń bẹ sọ́ hmm. àlùjànnú wa lè yùn tó náà sì rí báyìí pé àwọn àgbà ní ń ṣe òun ah, àgbà kì í ṣe é bàbá kó lọ ọmọdé gan ò ṣe é ajẹnu ló ń ṣe é a ò sọ yí pé àdáwò àtọ̀dọ̀ ọlọ́run ò sí o àsọ̀bẹ̀ o kọlọ̀ má dán wa wò a máa ń tàà ń sọ ni pé gbogbo àwọn tí ń tọwọ́ àlùjẹ̀nù wà yìí tó bá tọwọ́ wọn wá èèyàn gbà pé ayé pé méjì o tí a bá ń sọ pé kò sóògùn a máa ń là ó pé kèsè pé kò sóògùn tí ń jẹ́ o nǹkan ń sọ ni pé èyí oògùn kì í dáa ni o kò sóògùn tá à ń sọ má ṣe oògùn là ń sọ kìí pé wọn kì í kó jọ ó sì máa jẹ́ lójú ẹsẹ̀ báyìí wọ́n máa kó jọ ìsì máa ń jẹ́ àmọ́ ayé ń tọ̀ ń dàrú nìyẹn ní ìfẹ́ pọ̀rọ̀ ń bẹ asọ̀kọlọ̀wọ̀rọ̀ lórí yẹn lánàá níta ń sọ ní wípé ntí o lè wá fi lè bọ́ lọ́wọ́ wọn tí wọ́n dàbí òkè yẹn tí wọ́n fi dàbí òwú lọ́dọ̀ tiẹ̀ lábẹ́ ṣàlàyé yìí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ànábì pé ìwọ mú àforíjì ìjọ yẹ kó bínú Ìwọ má foríjìn. Kúbìlẹ̀ àfúwá. Ìyàwó rẹ̀ sí ọ foríjìn. Kúbìlẹ̀ àfúwá. Ọkọ rẹ̀ sí ọ foríjìn. Kúbìlẹ̀ àfúwá. Ọmọ ìyá rẹ̀ sí ọ foríjìn. Ọ̀rẹ́ rẹ̀ ló sí ọ foríjìn. Ẹni torí ọjẹ́ ìwọ máa ṣàforíjìn fún wa. Kí wọ náà lè bá bọ́ lọ́wọ́ ọ̀tá tó ti ń rí ọ. Ẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ Ṣètán tó fẹ́ bọ́ lọ́wọ́ àlùjànnà ó ní ti ọkọ̀ọ̀kọ́ sí o. Allahu Akbar. àwọn èèyàn míì wọ́n mọ̀ yí pé àsìkáàrù ń bẹ ń tòótọ́ wọ́n ń ṣe wọn ò dẹ̀ bọ́lọ́ wà lùjọ̀nù májẹ̀mú ni wọn ò lò ọ̀rọ̀ wọn dàbí ẹni tó gbọ́ pé omi ní dọ́kà wá béèrè pé bóò ni májẹ̀mú omi ó rí kó tó lè dọ́kà pé yí máa ń hó ni ọkà gbọ́ pé omi àtìyẹ̀fun tó bá ti ọ̀kàtídé ọlọ́ọ̀dá ìyẹ̀fun sínú omi tútù kódà bómi yẹn gbóná tí ọba kò ní dọ́kà because of what kò tẹ̀lé májẹ̀mú májẹ̀mú ni kó hó kómi yẹn ó hó ní ọkà ó fi dọ́kà pẹ̀lú pàdá èlùbọ́ sínú omi omi yẹn láti hó kò sẹ́ni tí òǹkà ìsìká ìtọ́sí ma kéwúkà ìwọ̀n tágbọ́wọ́ léèyàn lórí tábà ń serú kíyà fún olójú ẹni ó lè ṣe o májẹ̀mú gbọ́dọ̀ pín sára ẹni tí ó gbọ́wọ́ káàyàn lórí máa karú kíyà tó gbọ́ ológun má di ti ẹ o ẹ̀yẹ gbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ fún ànábì rẹ̀ olúwa ànábì ìjọ nǹkan méjì bá ń bẹ ńlẹ̀ ìbínú wà ńlẹ̀ ó sì lè ṣàforíjì àforíjì lè ṣe kí ni ìní omú mú mú àforíjì ó lè ní. wà á múrú bílẹ̀ orí fi. wà á múrú bílẹ̀ orí fi wà á máa máa pàṣẹ dáadáa máa pàṣẹ dáadáa máa pé káwọn èèyàn ó ṣe dáadáa májẹ̀mú là ń kà yẹn o ìwọ máa ṣàforíjì yẹn pé ìwọ kọ́kọ́ lo ọ̀rọ̀ fẹ́ pàṣẹ rẹ̀ fún ìyà. lábẹ́ orífù à ń bẹ̀ à ń bọ̀ wá ṣàlàyé táwọn afọ́ntẹ̀lú sì sọ lórí ẹ̀ mo kà ń síra túnásù lọ báyìí ná màá ṣàlàyé ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́kọ́ náà ó fún wa ṣe ó sì kẹ́ ẹ gbọ́ iye wọn tó wọ́n fẹ́ máa sọ fún yẹn kọ́kọ́ lónà wọ́n máa pàṣẹ dáadáa wọ́n náà sì máa lò odi méjì wàá rí. àrídọ́ Wàárẹ̀bẹ̀ ànílẹ́jà ilé. Gbogbo ohun tí bá wá ń jẹ́ ìṣesí aláìmọ̀kan àti aláìmọ̀kan ìwọ kúrò níbẹ̀ kúrò níbẹ̀ máa ń bá wọn ṣe pọ̀ aláìmọ̀kan má dẹ̀ ṣeṣe sí wọn a mọ̀ wá sọ wẹ́lẹ́wẹ́lẹ́ èèyàn bá wọn. Ọlọ́run wá níwáyìí máa yá ń sága níkà. ينزغنك من الشيطان نفذ ìwọ ànábì tó bá kà ọ́ tó bá gbé ọ násígún tí násígún bá gbé ọ jama nínà ṣètọ́ ìtí máa tọ́lọ̀ èṣù tí máa wá bá ọmọ nìyàn tẹ́sù máa ń gún ìyà ọ̀sẹ́ ni èṣù eégún ẹ má ti lè gbé ìbínú tó lè gbé wọ̀ èṣù ti dé oh, oh. yorùbá ní ìbínú kò mà polówó òun ọ̀lẹ́sẹ̀ lẹ̀ inú èdè yorùbá nìyẹn wọ́n tún ní ìbínú ní mú wọn yọ idà kò sídà mọ́ ìbínú ló lè mú wọn yọ àdá tàbí ló lè mú wọn yọ ìbọn àmọ́ ìtìjú ní jẹ́ wọ́n wá yìnbọn ìwọ èèyàn ń jà ọlọ inú bíburúkú èṣù ti gbọ́ ọwọ́ fàdáyọ ọwọ́ ayò àdásí àtá ni àwọn pé wọ́n kò yí pé wọ́n bí ọdá tó bá sá wọ́n bí ọdá èsù ti bọ́ sọ́rọ̀ tó ara ń tèlé èṣù ti bọ́ ọ̀nà ti dọ̀ ọsọ àtẹ́bà ìjọ wà lẹ̀ ọ̀daràn nìyẹn. Jàmá kò wá sẹ́ni tẹ́sí ò lè wá bá anábìlẹ̀ lọ́nà ìjọ ọ̀rọ̀ kan. Ìmọ̀ yà ń zàgọ́ náà nínà ṣe ìtọ́ ni násìgbó ìtí máa gùn ẹ̀yà látara èsì tó bá wá bá wà nábì fásẹ̀ ìfìdìlá ọlọ́ni ọ̀sá di o anábìlẹ̀ lọ́n bá rí o. Ọlọ́run ní sáàdì mí ni o. Gbogbo ìgbẹ́ ń gbọ́ wa tẹ́ bá ti rápẹrẹ èsù ẹ sádọ lọ́run. Táyé ò fi tán kò ní kú. Ó ti tọrọ ìrọ́lọ́ Ọlọ́run pé kọ́ má jẹ́ òun ó kú olóyìn yọ̀ǹda ẹ̀. Ọlọ́run náà ní jẹ́ òkú. Èyí ò ní wípé ká máa sáàdì Ọlọ́run. Sẹ́rí kìí ṣèébú ká sọ fún yàn pé èsù ń ṣe yín sọ pé bẹ́ẹ̀ ni àmọ́ bí ṣe ń ṣèmi náà ní ń ṣẹ̀yìn náà o kò sẹ́ńtẹ́sì rẹ̀ ṣe ìyẹn àtàfáà ni ní mímọ̀ kan ní kò sẹ́ntẹ́sì èdè bá àwọn àfá àti àti ẹ̀jù wa lọ gbogbo nǹkan wọ́n ti sọ sínú tí àpé mọ́ wá bá wọn náà àní lọ bá wọn ànábí ọlọ́run àbí ọ̀tá lórí òun lọ bá wọn sọlá lọ́sọ́là ń sọ́jọ́ kan yí pé òun kírùn lọ́wọ́ bí èsù ṣe gbé náwá fẹ́ fi gbọ́n lójú lórí ìrún nìyẹn ah, tó bá wọn àtàmì láti jẹ́ ànábì ànábì ti ṣe báyìí ọbẹ̀ ara nǹkan ọ̀mú ọwọ́ akírùn dáwọn ní kílódé ah, ibú ní gbé ni ànábì ń sọ mọ́lẹ̀ rí tó ní tí ìbá ṣe pé mo rántí àdúrà ọmọ mi ànábì tó ní ọlọ́run má dẹ́nìkan lọ́lá tó dáhùn òun láti fún lọ́lá ọmọ aràn wọn ń sẹ́ olóhun ti so mọ́lẹ̀ ọ̀rẹ́dì gbogbo ọkùnrin àtobìnrin àtọmọdé ìbá máa wò ní ìlú màdínà pé ẹwà wo ibú ṣètánì ìwọ̀ ìmá wà a máa dájá wá òun gangan tó bá fẹ́ wá tó bá ajábọ̀lọ̀gẹ̀ ajábọ̀lọ̀jọ̀ ajá tí máa ń gbọ̀ àwọn wàá pọ̀ ju orí ẹ̀ lọ sèta gẹ́gẹ́ lọ́wà nìyẹn kọ́lọ̀ ọ̀la gbogbo ọ̀nà tí bá máa gbà wá kọ́lọ̀ làwọn bẹ̀ ẹlọ́wà ni èmi ni ọ̀fi sọ́ra iná òun sẹ̀mí òní àlìmọ́ iná ọlọ́run sẹ̀mí ìwọ̀n gbọ́ gbogbo ti ṣẹlẹ̀ àlìmọ́ rẹ̀ ní rẹ̀ tó àwọn ọ̀nà àbáyọ là ń sọ yìí èèyàn bá wù ọlọ́wọ́ ní iná lẹ́bí na takọ́ iná lẹ́bí na takọ́ ní تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في لقائه ثم لا يكفرون أري ألمن الذين اتقوا الذين اتقوا إما بمجمو إن الذين اتقوا àwọn èèyàn tí ń páyà Ọlọ́run Ìdá mọ́sà ń tọ́ ìfúnmínà ń ṣe ìtọ́. Tí afẹ́fẹ́ ṣùgbá fẹ́lù wọ́n, bí ṣe máa ń fẹ́ àwọn ìgbẹ̀rù ọlọ́run ṣẹgbọ́, a máa fẹ́ lọ́dọ̀ wọn, a ní ọmọnìyàn dàbí igi, àwọn ọmọnìyàn a dàbí igi, àṣetáni àtàwọn àjànú dàbí ẹyẹ, àwọn dàbí igi, àwọn dàbí ẹyẹ sẹ́mà pé kí yí bá ti wà àtẹ́ntàìm lẹ́yẹ́ lè bá lé bí igi la jẹ́ tí wọ́n ń bà á lé wa ń jojúmọ́ gbogbo àsìkò àmọ́ tí igi bá farabalẹ̀ fẹ́ yẹ tí ò mímọ́ lẹ́sẹ̀ ẹyẹ lè kọ́lé síbẹ̀ ẹyẹ lè fètè síbẹ̀ ó lè pamọ́ síbẹ̀ ó lè máa sùn síbẹ̀ tó fẹ́ jí omi àmọ́ bó ṣe ń bà lé yẹn mákìlẹ̀ mímọ́ lẹ́sẹ̀ ẹ̀yìn ó fò dànù ni mímì mági mímì igi mẹ́sẹ̀ lẹ́yẹ̀ mẹ́lẹ́sẹ̀ ó ní kí èèyàn ó ṣe ń tí á láwọn ẹni ọlọ́run máa ṣe yìí pé kò ní wá bá ọ ẹgbẹ́ ń sọ fún ìjàmá kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí a bá bí ìlú yàn kéèsì tó

ibi àyá máa gbábọ́ sí náà ni ó gbé sí ìgbé èsù bá dé lẹ́gbẹ́ pé tẹ́gbọ́n yìí olóòlò ń gbé bẹ́ẹ̀ wọn ìsẹ̀mọ́ gbé bẹ́ẹ̀ pé orípẹ́lẹ̀ ẹ̀ ti dàrú olùmọ́dọ̀ bẹ́yẹ èsù ti wọlé nìyẹn ó lè di kòsà ó lè la ìpọ́n lọ ó lè la ntí gbogbo ayé ọgbọ̀n rédíò lọ ẹ̀ máa gbọ́ ọmọ mi owó kékeré bíi 15 naira ni ó dìyà láàrin ọkọ láyà tọkọ ó lẹ̀ bọ́ọ̀rù nítorí ẹ̀ tàbí táyà ó bọ́ọ̀rù nítorí ẹ̀ èṣù ló dé èèyàn méjì tí jọ ń tẹnu pẹ́ra wọn lá tẹ́ bá ń gbúra ọlọ́bẹ tẹ́ńtọ́ àwọn ládàá èṣù ló dé yẹn yóò dé àmọ́ ń tá àṣẹ̀sí ni ká gbọ́ ni tàbá ni wọ́n máa bẹ wọ́n ń bẹ o àmọ́ ń tá àṣẹ tí wọ́n fi ní máa bẹ ní ká gbọ́ o wọ́n a máa bẹ́ tẹ́bàtí máa ń tẹ́ ẹ̀sẹ̀ sí wọ́n a máa bẹ́ kí ní jẹ́ àlùjànnà lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ nìyà kí ní jẹ́ bẹ́ẹ̀ àmáwọn ẹni ọlọ́run yínà lẹ́bí na tẹ̀káó tó ìdí pé èṣù bá ti dọ́dọ̀ wọn gẹ̀gẹ̀ tàṣẹ́kàrú fàìzà hàn mọ̀bọ̀sẹ̀rọ̀ tàṣẹ́kàrú wọ́n kàrán tí sọ́ọ̀lì fatia ọkọ̀ àjẹ̀nú ni alkùnìsíyù ọkọ̀ àjẹ̀nú ni kúrò sókè léjì ọkọ̀ àjẹ̀nú ni bí ẹnu lé بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين tàbí Allahu la ilaha illa huwa hayyul qayyum tàbí o je le ti gbogbo eyin gbe la ilaha illa Allah tòṣùgbàjẹ́ nìyẹn tàṣàkàrú àwọn ọ̀ràn tí ọlọ́run fáìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo sí rúnà ojú ọkọ̀ wálẹ̀ ni àrọ́kàjà wá ní òṣìṣẹ́ lọ nìyẹn Ọwá ni wà ìkwànúhùn. Wà ìkwànúhùn yàmọ̀dúnàhùn fi lọ́gá èyí. Ṣọmọlá yóò kéfèrò. A máa wọn ọ̀rẹ́ àwọn àtòsù náà ni wọ́n jọ ń jẹ ní ẹjọ́ ń mọ bàbá tí ń mọ tí ìfìrà rẹ̀ ṣeré ìfìrà rẹ̀ ṣeré bàbá tí ń ṣe sìná ó ti tara rẹ̀ dànù ó tara rẹ̀ dànù bàbá tí ń lo owó èlé tí ń gbowó èlé ṣiṣẹ́ tí ń lọ ó ti dáná yípo ara rẹ̀ bí ìgbè yẹn bá lọ fi bẹntiró la gbogbo ara rẹ̀ ó sókè aṣọ tó wọ̀ ó sókè ní bẹntiró sẹ́mọ̀ yí pé kí ná má débi ọba wà ní ìjọ àṣìlẹ̀ máa bò níjọ́ tó bá ti sí náà gbogbo ẹni tí ń dára pamọ́ tí wẹ̀ ń lò iná lọ ń dá yípa ara rẹ̀ ìjọ iná bá gbìmọ̀ wọ́n gbọ́ létí gbogbo pé kákìrù lásìkò wọn káwẹ̀ dé ká gbà báyìí káti ṣiṣẹ́ olóore sàrá àti pẹ́ ní bá káká máa ṣe ẹbí wa ká máa rò pọ̀ ṣe máa fi ń gbára dì ilẹ̀ ní ìjọ olórí burúkú bá dé nípa rẹ̀ òfin ní káwà ágànsàsì káàrù níwọ̀n àbá ló bá ti lọ wọ́n a máa ṣerú kíyà ń gbà míì fẹ́lòmíì wọ́n máa ṣerú kíyà fún ẹlòmíì táǹjà ló kó sí lára òun náà máa wá bá karúkíyà yẹn ẹ̀ tí ẹ̀ kàdáfà ò karúkíyà ìdáadáa kí ọ̀rọ̀ máa bá kà lẹ́nu ẹni tí àǹjà ló kó sí lára náà yóò máa fẹnu ẹ̀ bá kà ìrara ìsínà ti para fi bẹ́yẹ báyìí ló pé yá gbẹ́rin pé sóò ló ń kàǹkan sí aṣọ mà wọ́n máa ń kàǹkan sí òfin ń pọ̀ lọ́run sọ ọlọ́run yẹn lánàá tẹ́lẹ̀ ìwọ ọlọ́run lánàá tẹ́lẹ̀ ọwá dùn ní òun pọ̀ lọ́run pé kágó mú un kú o ìwọ àbáà tó ń bá kàwé ọwọ́ sẹ́mi ìṣeṣe iléyè ìṣàṣeyọrí o òun lọ ránṣẹ́ sáwọn ọlọ́bàtà wáyé lọ́bọ̀lọ́rọ̀ pé ká máa bọ̀ lọ́rọ̀ àwọn lọ́ní iná ṣẹ́ṣẹ́ ká máa bọ̀ ilé sẹ́ńtà fi kó sí lára kí wọ́n bá bẹ̀rẹ̀ kílẹ̀ bẹ́sẹ̀ pẹ̀lú yẹn tó bá di pé wọ́n má pa irúgbẹ́ àti orí àwọn bóyá lọ́jọ́ á ṣe à ni o ẹ̀mí ni kí lọ́jọ́ á ṣe à olójú ọmọ méjì ni o ìbejì kan tí wọ́n bí ládùúgbò àwọn tí wọ́n wá ó o ojú wọn méjèèjì ló ń fi iná fún ṣe lòun fi gbé ni o. àwọn ọmọ ayé yẹ̀mọ́dúnàhọ́m èso máa ràn lọ́wọ́ a máa jẹ́ wọn a máa jẹ́ wọn a máa jẹ́ wọn fìlẹ̀gá yìí níbi ìkọjá lọ́hùn pé àtúnṣe léyìí túnṣe yìí ọjà náà àwọn afá máa sọ fún ẹlòmíì tí bá ń ru àdánwò òkè ayé tó bóyá pé ni yìí bóyá ń tí àwọn àbíta màmá jẹ torí kí wọ́n fẹ́ máa tà wọ́n fẹ́ galáyé bóyá ń lẹ́sẹ̀rí yìí o jìyà rẹ̀ ti yìí màálùú tí wọ́n ó kú ó fìyàlẹ̀ fún ọ̀bẹ o ṣé wọ́n ń bẹ láyé ni wọ́n ti kú àwọn bàbá yìí sì lọ̀gá káwọn adáàkọ àwọn àyè kan àwọn àyè ńláńlá kan àwọn bàbá yìí lọ̀gá ń bẹ̀ èsì jẹ́ wá inú wọn dùn wọ́n bá tọmọ jẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹnìkan bá tọmọ ọlọ́mọ jẹ́ kọ́ ló má bá tọmọ tiẹ̀ náà jẹ́ èsù sẹ̀ríà ọlọ́run ni wọ́n lókè òpẹ́ àmọ́ ètò ẹ̀kọ́ bá sínà lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n á lè dànù bí wọ́n bá èsì ẹ̀dá màá èsì kí èsì bà lára tẹ́ bá gbà lásán kí lè ṣe é ṣe ló fò dànù ni àjọ náà tún wá tẹ̀sì wọ́n yẹ pẹrẹgẹ sin lọ àmọ́ okù káwa náà jẹ tẹkíyùlà kájọ ìbẹ̀rù Ọlọ́run tàbá bẹ̀rù Ọlọ́run wọn ò tó bẹ́ẹ̀ àmọ́ kéèyàn máa kéèyàn máa da arúgbó tọ́lọ́ ni ọmọ sì bá ṣe lọ́dọ̀ tiẹ̀ àǹjànú wà o nígbà tó gbẹ tọgbọ pé àwọn ní kò tó ń àǹjànú sọ bẹ̀rù Ọlọ́run o sọ páyà Ọlọ́run o ẹ jẹ́ á sọ ìtumọ̀ ìtumọ̀ àyà yìí tí àwọn àlùfáà wa onítọ̀síìrì tí wọ́n sọ ẹ̀jẹ̀ kí wọ́n sọ ní ṣókí níwọ̀nba àsìkò tó kù yìí bí ìbá wa gbà wá tán bóyá a ó tún sọ ní ọ̀la o. tọ́ wọ́n nígbà tó lọ́n sọ yìí pé ìwà nàbì. ó sọlẹ̀ àfọwà wàmúrẹ̀ bẹ̀lẹ̀ màrúfì wàhárí dí ànìjà ìhìlẹ̀ àwọn afáwà onítọ̀síìrì. Eh, baba wa kùrìtúbì tí wọ́n ṣe tẹ̀sí táǹkà yìí pẹ̀mánìkẹ́ wọn. ní ìpele ọ̀rọ̀ mẹ́ta ní bẹ nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ húṣẹ́ afuwan ẹlẹ́kejì wàmúr bẹ̀lẹ̀ ọ̀rẹ́sì ẹlẹ́kẹta wàáríd ànìjà ìlẹ̀ wọ́n dọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn afáàní ń taari sí ni pé gbogbo òfin ẹ̀sìn nípa àwà bá a ṣe níwàárí ó ti kó sínú ọ̀rọ̀ yìí pátápátá alákọ̀ọ́kọ́ ńgbà tó ń sọ pé wá múrúbìlì ó sì lè afúwà tó wù yẹn wọ́n ní bẹ níbẹ̀ sí látìlẹ̀ kọ̀tẹ̀ín àwọn tí wọ́n já lára èèyàn àwọn tí ò bá wa ṣe mọ́ àwọn tí ò kí wa mọ́ ẹbí wa ni o ọ̀rẹ́ wa ni o ńbẹ́ ńbẹ́ ìgbé káwa so wọn pọ̀ wẹ̀lẹ̀ afúyè anlemosinibin gbogbo àwọn tó ti jẹ lẹ́sẹ̀ kí àwa ṣe kí ni kámójúkò fún wa wà rífkù bèlè mọ́mìnín wàrífòk bèlè mọ́mìnì ká sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn mọ́mìnì ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹni ọlọ́run ẹ máa ṣe dáadáa sáwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ bá ní tẹ́ fún wọn ẹ fún wọn ní ìtújúká ẹ fún wọn ní gbólóhùn tó dáa àfa àlẹ́rí ni ẹlẹ́ àlẹ́rí ni tọ́bárẹ́lẹ́ ha kan ìwọ tó ń tajà má kó bára rẹ kódà bẹ́lẹ́ ha yẹn ò bá lo ẹ̀kọ́ ń tó wà nú ẹ̀ kápẹ́ ẹlẹ́hà yẹn gangan owó ọ̀rọ̀ yé kọ̀mọ́ yìí tó gbé wọ̀ pé aṣọ ọ̀wọ̀ ni ìwọ mọ̀jẹ̀ ò kó bá ọ. ebi wọn mọ̀ yìí pé ọlọ́pàá tó wọṣọ ọlọ́pàá sọ́rùn àbí sọ́jà tó wọṣọ sọ́jà tí ọ̀tẹ̀ lófin ọlọ́pàá àbí òfin sọ́jà tí bọ́ mọ̀ pé ó sì fi aṣọ ọwọ́ ọwọ́ aṣọ wọ̀ ọ́ tó ní gbà létí títì. ọlọ́pàá yẹn tó tọ́ ń tòótọ́ ó ṣe ń tí ọ̀dà sí ọ tọ́gbà létí sékè ṣe nàìjíríà ló gbá létí ọwọ́ àárí àfáà kan ó ṣe ní tí ọ̀dà sí ọ ní tí wàá ń bẹ lára ẹ̀ lẹ́sìn ló fi ń bù ọwọ́ à ń fi irun gbọ̀n bù bóyá irun gbọ̀n yẹn pọ̀ òfin pípọ̀ bù bóyá irun gbọ̀n yẹn tó nǹkan òfin bù àsìkò tó ẹ̀ tí ò tó lẹ̀ òfin bù ó dàgbẹ́ pé ní tí ń bẹ lára ẹ̀ lẹ́yìn àmì ẹ̀sìn ló fi bú ẹni ọlọ́run ọ̀ràn lọ dáhùn ó ti kọ́ lọ́lọ́run ó ti kọlù báwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àlùwà kí máa ń bẹ lára àwọn èèyàn tí ń tẹ̀ láti ọlọ́run ń bẹ lábẹ́ gbólóhùn húsùlẹ̀ àfùwà nígbà lọ́wọ́ sọ pé wà mọ̀lùbìlẹ̀ ọ̀rọ̀sì wọ́n ní bẹ́ẹ̀ ní wọn kọ́ lọ́n sọ ìsílẹ̀tùlẹ̀ arham ìsílẹ̀tùlẹ̀ arham ìwé ẹbí pọ̀ lọ́jọ́ ń gbé wa kí ẹ fẹ́ kí èsù lapa lára yín kí ẹ fẹ́ rí àpẹẹrẹ pé sùn tẹ fẹ́ tayọ fáátì àkàn kéṣù dẹ̀ lọ máa rẹ bí pọ̀ ẹbí tí ò béèrè ẹ̀ wọ́n béèrè rẹ̀ òun ṣiṣẹ́ lẹ́ẹ̀dẹ̀ ààrẹ ni tó bẹ́ẹ̀ lè fi ní wọ ẹbí tó tó lọ kí kí tó ń sá fún ọ má tún wò yẹ àlóhùn kò ń ṣe é fún òun ṣe é fún ara rẹ̀ ó wá ní ẹgbẹ́ ọjà òun wọ́n sì ṣe ọjà òun àwọn tí wọ́n sì ṣe tí sì ṣe ìwọ́n ló sì ṣe ọjà ara rẹ̀ èsù lọ kó bọ̀ lọ́dọ̀ wọn pé ọjà rẹ̀ ń bọ̀ ibú ọ̀sẹ̀ máa kọjá sí wọn náà ń béèrè àwọn ẹbí tí ò béèrè rẹ mọ́ ẹni máa ń sọ gbogbo a ò sọ pé kẹrẹ ọ̀rọ̀ ajá lọ́nà tí ò dáa o àmọ́ ń sọ ni pé ọ̀ lọ ń tiẹ̀ àmọ́ ti ní problem ẹni ilé ó jáde ńlé ìyàwó pé sépè kó tó lọ ọwọ́ adéta ló ní problem tàbí ó jáde ńlé ọkọ pé sépè kó tó lọ ọwọ́ ló ní problem ẹbí rẹ ò lè gbọ́ ọkọ rẹ kẹsàdúrà fún ẹ ọwọ́ ló ní problem bí ó bá bí ó ṣe rí nìyẹn tẹ́lẹ̀ rẹ yẹn ní gbogbo ẹbí ogun náà ṣe yílọ nìyẹ ẹbí ó yàtọ̀. wà ìyá kawàlá ọ̀rọ̀ hábà látẹ̀kọ́tọ̀ àánà wọ́lá tààbùdí ṣe ìtọ́ náà fàlọ́ ولا تعبدي شيطان والله فاعبد أها وإياك والأرحام وإياك والأرحام لا تكتأنها إيوه أمنية ìsọkùnrin ìsóbìnrin ẹbí rẹ̀ dọwọ́ rẹ̀. Ìyá kàwálẹ̀ àhá. Má jẹ́ ọjá. Wọ́n ní sọ fún wa pé ká máa so nǹkan kan tí ìjà. Tẹ́bárí ẹ máa so nǹkan tí máa já ní. Yí máa já ní ẹ fi ní a máa so. Àwẹ̀ la ń bẹ̀ yìí. Ẹbí ẹ̀ mélòó ló ti pè orí fóònù? Ẹbí ẹ̀ mélòó ló ti ra mílíìkì náà sẹ́ sí? bàbá ń kọ́ ìyá ń kọ́ tó ti kí wọn àwọn náà wọ́n ń ṣe ọ́ èṣù lọ́ba yé eyín jẹ́ débẹ̀ yẹ èṣù lọ́ba yí gbé àdẹ́wò yín sọ́dọ̀ ẹ̀ bí ebi jọ olóko lóòótọ́ olóko yín ìjọ tí ọlọ́run ẹ̀ bí mọ́júmọ́ òun òun bú tún sùn mọ́júmọ́ òun bà débẹ̀ máa tòsí fi dẹ́rùbà ọ́ ah, ọlọ́wọ́ ni a ṣe nǹkan kankan lọ ṣe nǹkan kọ́ wá yíwọ́ látẹ̀kítà àná ọ̀gbọ́dọ̀ já yóò fẹ́ já mọ́jì ọjá ni a ń sọ fún ẹ wàlá tàbùdì ṣàìtọ́nà wọn lọ fàbùdà ṣẹ̀tánà fàlọ́hà fàábùdá. Ọ̀wá gbọ́dọ̀ sí èṣù, ọ gbọ́dọ̀ sí èṣù kí tún máa sí sí èṣù. Ẹni tí ń sọ ògùn èṣù ní ń ṣe. Nítorí pé aṣọ lánàá fún gbogbo ògùn tí ó bá jẹ́ ẹ̀mí ìpíntẹ́ fẹ́sù. Èṣù kan ò lè jẹ́ kẹ́ mọ́ fún nípìn. Kó dàbí òde sí lọ. Èṣù ọgbà nǹkan kan. Ìmẹ̀rá ti máa ń ṣe dèdèrè sóríta. So tánà gbẹ́bọ sóríta wọ́n lè gbẹ́yìn síbẹ̀ wọ́n lè gbépo síbẹ̀ ń tẹ̀sù béèrè nìyẹn èsò ní jẹyìn àmọ́ságbéélẹ̀ e fóun bẹ̀ ó ti sèun nìyẹn kó náà dáwọ́ lóhùn kó náà dáwọ́ náà lóhùn fàlàfà búdà ọlọ́ọ̀ni ẹ máa sìn wákàtí márùn rẹ òkì déédé láàrin òru ojútà jude ó tún lọ́sàn-án ó tún ní àyè ó ṣe dùá ah, ah, ọ̀bẹ jẹ́ already for ah ah esu wa ba o ah ni o ni wa ba o ambise nde na ni to ti lo lojuma ngba mi lojuma esu ama de sa won ni olodun le meta kile to si yo de laaro le danu en do san de na otu de a pasan san ta nbe nle won ti na yo to lo o le dan ko tun de ó lè òru kó tún dé kò sí bẹ́bẹ́ ń bẹ̀ ẹ oṣù ńdálàkadà wà ní tó bàjẹ́ ni ọkàn bàjẹ́ ọ̀tọ́ nìyẹn ọ pé àwọn èèyàn kan ní bá rẹ̀ èsì sí ọ ó tún máa bẹ̀ ọ pé ó ń tún bẹ àìmọye ènìyàn ní ìlú fóònù sàrámà aleikum wa aleikum sa yóò máa béèrè kú ẹsẹ̀ tí ò wọ́n ti sọ fún bìkan pé ẹ̀pọ̀ owó kò gbọ́dọ̀ ọ̀gbọ́n ọmọ mọ̀ pé ah ẹlẹ́tí rún tó bá jẹ̀rẹ̀ ló ti máa kúrọ fún pé ah a ti lọ ṣiṣẹ́ o àyànjá pé ọmọ kò bẹ́ẹ̀ ti wẹ̀rẹ̀ ni òun sápadà ń bẹ̀ ni o ọmọ pé ẹ̀sìn ti kìíní kan mú òun ẹ̀sìn ti kankan mú òun bí magnet tó mọ̀ bá jíṣẹ́ yín ẹ̀ ní kìí èsì ti yàn fún yín pé òun ni kọ́ńbà yín ṣiṣẹ́ kò ń sọ pé òun á lọ owó òrìṣẹ́ ṣe yí àpò ọ̀fun pé a ah! èsì nà ń tó ń pé lórí ó ti sòkún lé wọn ní ìsìn bìnnì náà gbé fóònù ọlọ́run sì gbé sí fóònù ọ lọ ọlọ́run tó pé wà dáhùn pé ahán wa aleykum salam wa rahmatulahi wa barakatuh ta ló ń sọ̀rọ̀ o. àbúrò wa tàló ẹ̀dá kan tí èèyàn bá wá sọ tí ọba kọsẹ̀ sí gábàásì kí nìdájẹ́ ẹ̀sìn pé eléyìí kò mọ̀ tí ń wí ìjọfẹ́ wí kọ́hun ọbẹ̀ wò kó tẹ̀ ń bẹ láyé ni yẹ̀yẹ́ náà kù. وكفى بربك وكيلا Ọlọ́run ti yanjú ẹ̀ nínú Kùrán. Ẹláwọn ẹni tó wọ́n èṣù ọ̀lẹ́gbà lórí wọn. Àríyìn sùlùtọ́. Kòsàgbára lọ́wọ́ èṣù fẹ́wọn ẹni tó wọ́n. Wàkàfà bí rọ̀bíkà wà Ọba rẹ̀ tó bá dúó wà láti ń pariwo ṣùgbọ́n pọ́lọ̀ ń jẹ́ ọjọ́ yé kárì ẹlòmí èrò kò báyàwó ni wọ́n ń bù wọ́n sì wá bú ẹ kí ló fi ṣe wọ́n wọ́n mọ̀ ní wọ́n mọ̀ ẹ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ẹ́ kí ìwọ tí wọ́n bù àmì kí ẹjọ́ gèrè paríparí ẹ̀ ni pé ìjọba tí wọ́n ọ̀nbẹ̀nbẹ̀ ti káwọ ẹbí pọ̀ wàtẹ́kì wà láì fi ní halali wọlé haram ìbẹ̀rù ọlọ́run níbi halali tàbárí halali kábẹ̀rù ọlọ́run bẹ̀ ká sí halali ọlọ́run lò wọlé haram kábẹ̀rù ọlọ́run bí haram ká má débẹ̀ rárá à ń palẹ̀ ẹ mọ́ ní díjọ́ tábà lò ó ibẹ̀ mọ̀ pé ọmọnìyàn ń tẹ̀lé owó jọ díjọ́ lílò bẹ́ẹ̀ náà la máa ń tẹ̀lé ìmánì jọ àtìbẹ̀rù ọlọ́run jọ díjọ́ lílò ìbẹ̀ ní àwọn àlùfáà tó ẹ pé tí ẹnìkan bá ní ṣètánì lára ọlẹ́dẹ́dọ̀ wọn ọmọ akẹ́ ni wọ́n sọ pé serúkìyà fún ọmọ bá tiẹ̀ lọ ọmọ akẹ́ ọ̀dẹ̀ serúkìyà ó dẹ̀ lọ àwọn kẹkẹ ní aṣọ kò tó bá ní kò tó kí wọ́n torí rẹ̀ pàǹtí wọ́n ń ṣètì àbá àkànbẹ̀ yẹ ìbájọba ọdún mẹ́wàá lọ sí fún àbá ní kó má kọjá yìí tiẹ̀ kọ́mọ̀ rò pé òun ni àwọn àfáà ní kò lọ sorú kí àjànú dẹ̀ lọ ló bá lọ dá gbọ́wọ́ léèyàn lórí oníkọ́mọ̀ kọjá ààyè tiẹ̀ àmọ́ níbi tọ́lọ̀ ń pa àwọn ẹni ọlọ́run là ń sọ wọn ò ní ìdí káṣẹ̀ débẹ̀ ìsọ́lẹ̀ fà lọ ìsì mẹ́lẹ̀ ń pé òun fún ara rẹ̀ náà ní ń ké sí èsù ara rẹ̀ tó kéèkéèkéèkéèké tẹ́sù ọ̀lọ́ ẹ kò sí tí èsù òfin lọ́la rẹ̀ ní kéédédé lọ májẹ̀mú pé òṣìṣẹ́ dẹ̀dẹ̀ haramu dé ọ̀njẹ́ wọ̀gẹ́dìlẹ̀ àbùsọ̀r wọ̀gẹ́dìlẹ̀ àbùsọ̀r inú ta fi ń palẹ̀ mọ́dẹ̀sù ní kájújú ẹni fún àwọn tí òye ká máa rí orí obìnrin owówówówówówó ọkùnrin ìdìbò tí ó tún lọ a ma e, e, e, ma ẹ ma ti ń bọ̀ o ẹ ma ọkùnrin ti ń bọ̀ o o máa bá o yáà sí hàn yáà tọ́jú bóyá ọ̀kadà ń bọ̀ ìròyìn ọ̀kadà bóyá ń bọ̀ orí tó fi ó ti wòye kú wo lọ àbí ń bọ̀ àfẹ́ ẹ̀kọ́ jọ́ náà ìwọ́n náà tó ń kó báyàn tọ́balẹ̀ tú bá ẹ̀yìn ò lè dáa fún ọ ọmọ máa fi tí ó yẹ kó fi hàn síta àwọn ẹni ọlọ́run wá rí ọ wá ń gbójú sá òjé ń sàṣíríkẹ fún ẹ̀yìn tẹ̀ ń síra lẹ̀ ẹ̀yìn sàṣíríkẹ fún yìí àṣírí ẹni pé gbogbo ẹ má sí ara lẹ̀ níbi tí ó yẹ kó sí lẹ̀ anábìlẹ̀ ń bá rírù rẹ̀ ẹ làánà rẹ̀ ẹ fẹ́ bí dandan ọlọ́run kọ́ máa bá a pèsè lálẹ́ yẹn àwọn ẹni ọlọ́run rí ọ pẹ̀lú gbogbo síra rẹ̀ wọ́tálì pẹ̀lú ìdàmúrí ọlọ́run láàánà rẹ̀ ọwọ́ aláyè rẹ̀ ọ̀dà mọ́ kò lè dá mọ́ wọ́n ti gbé ọ sépè wọ́n ti gbé ọ sépè ó ti pé gbogbo èèyàn náà ni tí wọ́n ti tasán láyè ẹ̀dẹ̀ ń jáde bẹ́yẹn fẹ̀sì ẹ̀dẹ̀ ní confidence ẹ̀ ń jáde òwò bẹ́yẹn ẹ̀rẹ̀ yìí ò lè dáa fún yìí àwọn ẹni ọlọ́run tẹ pàrí ti pé yíké pé ẹ̀nẹ́bì lórí wọ́n sépè lẹ́yìn wọ́n ti dáàlù lè dáàrí lè kọ̀ọ̀rọ̀ nínú ayé àyíbá kan náà ní gbólóhùn yìí níbi gbólóhùn wà múrí bìrìbà rúfì ìpalẹ̀ mọ́dàlì kíámà tó ń bẹ ń bẹ pé ajá tójú ń tá lọ bá lọ́hùn àtijú ẹ̀ sílẹ̀ ẹlẹ́kẹta wárìdí ànjà ilé wárìdí ànjà ilé lábẹ́ gbólóhùn yìí wọ́n ní bẹ́ẹ̀ alhadu ala ta'alluq bil ilm ànábì ṣe wájú kò rò yìí pé ká lọ ká lọ wá ìmọ̀ ń gbò ní tọ́lọ ní wà nábì mọ́nì kankan bá aláìmọ̀ kan sí aláìmọ̀ kan òpònú kan má bàa sí. ẹ̀sìn pé èmi fẹ́ kí ànábì bẹ́ẹ̀ mi ṣe kí ni lọ́ọ́ sí yẹ má lọ nímọ̀ ni ìwọ ọmọ tí ò ń wá mọ̀ o tó wá owó at the same time ọmọ tó ń ṣe o ọmọ tó ń ṣe o ìmọ̀lá wá ìwọ wá mọ̀ ẹni wá mọ̀ ti wówó ẹni wá mọ̀ ti wá iyì ẹni wá mọ̀ ti wá ọlá ẹnjú ẹwà màtí wọ́ọ̀ lakọ́lá ó da ọdúnmọ́ tó rẹ̀ kó tó kó yẹ kàwé ẹ̀ kó yẹ má wá ìgbèrè àdẹ́wò káàkiri òun kàwé lọ́wọ́ o tún fẹ́ gba ọwọ́ òyìnbó o tún ṣe yahoo yahoo ẹ wá lẹ kàwé ọ̀hún tán kò ní àti pé wo náà lẹ mà náà ìwé ọ̀nà kò ti sá lọ tán fún yín aláìmọ̀kan a kì í jẹ ẹ̀ẹ́ torí pé ọlọ́run sọ pé wàá rí dí àlejò àìlè má nǹkan kan ṣe pẹ̀lú aláìmọ̀ kan àwọn àdísì kan wọ́n bẹ lábẹ́ gbólóhùn yìí bóyá kí n kàkan lónìí kí n kàkan lónìí àbí kí n fi sọ́la torí ẹ̀yìn tẹ́ lọ bí ó jìnà ẹ̀yìn ọ̀lọ́ bí jìnà bá ẹ̀yìn àti ńlọ bí jìnà sọ̀rọ̀ kàkà ẹ̀ sì ti délé ọlọ́sọ ìlélẹ̀ yóò ṣe rọrùn ẹ̀yin lè lè sọ̀rọ̀ tá a lè gbọ́ rẹ́yìn lè lọ mọ́sálà ẹ̀yin lè ẹ̀yin lè lọ amúlòkọ àwọn ajámùsí wa méjèèjì ọ̀nà tí wọ́n ti ń wá jì púpọ̀ wọn ni sí lẹ́sọ̀ lóore ọ̀fọ̀ bí i ṣe dáwò fún wa ọlọ́njà wọ paasi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ọlọ́njà wọ paasi ẹ̀yin kí n kàdé sí ìgbéró kí n sáré tù jáde ọmọ ọmọ sùlẹ́yìn àbújùra ẹ máa kásò àbújùra sẹ́ni lè yẹn àbújùra three thirty one fifty nine onírọ̀kíbìtì kò óyùdà rọ̀kíbìtì lè kò óyùdà súnmọ́ àtẹ́yìtò ilà mẹ́ka fọ́tọ̀lábìtì rọ̀súlẹ̀láì fàánàkàtò kọ̀ọ́dí ìbábìlì masjidi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní mo gun ràkúnmí mi àbí nǹkan ọ̀gbìn mi lógun dé mọ́kà mo wá béèrè ànábì pé bo lọ́wà mo wá so kí mo gùn yẹn mo súnmọ́nà ọ̀nà mọ́sálásí fàdàlúùnì fàdàlúùnì ala rasulillah wọ́n sì ní ànábì nu lójókòó mọ́sálásí yẹn fàyíza ìwà jáàlì fún alẹ́ ìbúdùnmí sófìfì ìtọ́rọ́ ikú hùmọ̀rì ànábì jókòó ìbẹ̀rù hàn lára ẹ̀ ànábì jókòó ìmọ̀lẹ̀ hàn lára ẹ̀ ní ọwọ́sọ kanjọ́ náà ó ti yà sọ ni ó ní mo sọ pé asalaamu alayka ya rasulallah ìwà nabi mo sálámù sí ọ o anabi ni wa alayka salam ọ̀là kó máa báwọ̀ náà máa ní fàkóso báyìí pé inna ma'ashara ali badiya ó lóun sọ pé kò là ń ti wá o lóun ṣe dé yìí ó kó lóun ti wá o ẹ̀wá rí àwọn tí à ń jẹ́ ara oko káwọn mú fíìmà jùfà àwọn èèyàn kan bẹ láàrin wa jùfáàrù ni wọ́n wọ́n lè lábùdá tẹ́láléyàn jáfí ó lè lábùdá nù yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ jàbàtà yóò ṣe gbogbo yóò ṣe pàkàpà yóò ṣe gbogbo ah ìgboro lèèyàn ti máa ń rọ̀ díẹ̀ ìgboro ọjọ́ ni kì í sì gbòòrò sí i o wọ́n ti yọ máa kẹ́ ń gbòòrò ní ìsìn o ọmọkọ́mọ kún gbòòrò ní ìsìn àsàkásà ìgboro lọ́wà ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dẹ̀ yẹn gbòòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kò ó ní àwọn èèyàn tó bá ń bẹ fàlímù kẹlìmọ́ọ̀tì yànfàì ní ilá ubì wa wá kọ́ mi ní àwọn gbólóhùn kan tọ́lọ́ fi ṣe ní láǹfààní pẹ̀lú àwọn tá à ń bá gbé yìí tàbá ń bá àwọn èèyàn kan gbé dandan ní ká kẹ́kọ̀ọ́ nípa wọn ká lè mọ̀ bá ti wọn gbé ẹ̀mí ó dàbí sọ pé ó bẹ̀rẹ̀ súnmọ́bí sàlàsà ó ń súnmọ́ torí pé bóun ṣe ń wò kò ní tẹ́ ń tẹ́yìn àlera gidi sí ìbẹ̀rù ọlọ́run àlá rẹ̀ ẹ̀yìn ẹlẹ́yìn fẹ́ dáadáa mi sọ ó ló ń súnmọ́ súnmọ́ ó súnmọ́ súnmọ́ bì ó ló ń wá súnmọ́ dáadáa ó wá ní àìdí àdáyà nítorí owó nítorí ti ń gbọ́ nítorí sọ ìbéèrè rẹ̀ ò tó sọ ó ní wá sí kí ni máa tó sọ. àlejò ní à kò lè tẹ́kì láà ìbẹ̀rù ọlọ́run. wàlá tàkìrọ́nà mí mọ́tòdú kéré rẹ̀ pé kìíní kan kéré ní dáadáa ìwọ́sí gbogbo ìwọ́sí ní ìwọ́sí lọ́rẹ̀ ìwọ́sí ìní a máa tọrọ ńgbà míì tó wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìkéré ìgbò rẹ̀ tá sí wọ́n dẹ̀ mọ́ fáyì rẹ̀ àti pé ọlọ́run tó torí ẹ̀ tá kó o tó tọrọ ẹ̀ kó tó gbé ẹ̀ ń tọ́ ta fún ọwọ́ lọ́lọ́kọ́ dé sí. kí lóun tó wọ́n fẹ́ fi sáfù tán lẹ́sàn padà mọ́tòjúkọ́ ìdáadáa kan. wà á ń tẹ́lkọ́ àkọ́ kàbíwájì hìn mọ́bùsì. ìwọ wa máa pàdé gbogbo ọmọ ìyá rẹ pẹ̀lú ojú tó tújú ká má máa fajúro sáwọn èèyàn máa tújú ká lábẹ́ ń tá a ṣe tá a sì máa bọ́ máa ń jànú lọ́wọ́ ni wọ́n ń sọ fún wa yé o bàbá tí ìṣe sàárà o yorùbá nílẹ̀ sọ wípé ẹni tí ọ̀sánwó ọlọ́run ó gbà yóò sàwó ẹ ọlọ́run fi máa bẹ́ẹ̀ ayé òṣèré mú jọ ètò bẹ́ẹ̀ Ah, àtúnláyé tá a yìí o ò sẹ́nẹ́rù wá sán tipatipa máa rí jọ ṣùgbọ́n. Wọ́n á ń tún fún gọ̀mọ̀dà lọ́kà fún iná ìlú Sẹ́kọ̀. Bákan náà tó bá pọn ní mọ́dàmú tán, mọ́dàmú tó bá mú mọ́dàmú tán, omi kí wọ́n omi nìkan kí wọ́n ń mọ́dájẹ́ tán mi bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bufara àdúgbò anábì káwo bíi lẹ́kọ̀ọ́ bí a ṣe ń ṣe bẹ́ẹ̀ anábì níta ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò bìnrin ẹ fomi sí ẹjẹ́ ó ṣe ẹ nítorí kí ni kó ṣe lè ṣe é bù sí kó ṣe é bù sọ́hùn jẹ ọ̀ràn ìyá ọmọ gbogbo ọmọ yòókù tí ń bẹ ẹ̀ẹ̀tọ́jú wọn mọ́ àmọ́ tẹ́ẹ̀tọ́jú oníjọba ti ń tọ́jú gbádùn nígbàjọba nàìjíríà tí wọn ọ̀yà sí nàìjíríà mọ́ tí wọ́n kọ́mọ wọn lọ òkè lọ tọ́jú ní ìsìn nǹkan sọ́mọ tí wọn ọ̀tọ́jú nínú kọ́mọ dọmọ tí aláàmú nìsín tọ́mọdé ẹ̀sìn ìṣẹ́ yóò máa gbé yín nìsín gbogbo wọn tẹ́ ẹ̀kẹ́ ẹ̀ wáṣẹ́ fún tí wọ́n ti bí sí pẹ̀lú iṣẹ́ Kama máa rí jẹ ìmọ̀ wọn ńgbà ẹ̀fọn níṣẹ́ ní ìsìn ṣéṣù ọ̀kọ́ wọn lọ́wọ́ ọgbẹ́kọ́gbọ́ ní ìsìn sẹ́yìn náà tó ń gbé ní ìsìn ṣé máa ń gbé dáríkà. wọ́n ti ọkùnrin kan gbé nígbà tó lómi lára lẹ́gbẹ̀ẹ́kú bí ẹ̀mú lásán ní bọ́ọ̀dì ìrakọ̀kẹ́ mi ó sà wá sọkẹ́ra lọ́sà rẹ̀ máa rí ọmọ gbé pé àà ńgbà gbé dọ́hùn àwọn dẹ̀ pé kọ́mọ́ lọ kú sọ́rọ̀ lọ́rùn ọkọ̀ fún lóúnjẹ àtọ́jẹ tí wọ́n fà sí ọ̀jẹ̀ rú ẹ̀rí wọ́n ní ó fẹ́lẹ́ wọn pé ó ti bí ọ tọ́ni ẹ̀rọ ni ẹ máa bọ́ dúpẹ́ o tó tó ti fóònù ní ẹ̀yìn jẹ́ o tí wọ́n dà o níyà alóyìn búrẹ́ <laughs> <laughs> ilé yìí ní ẹgbẹ́ ìlúgbẹ́ ìmọ̀ ọgọ́gọ́ dọ́nyà fọ́kànláìsà lòun ọgbà ìlọ́yà ló wọn gbẹ̀wé ẹ̀mọ́ ní ìṣe wọ́n ti ń ma wọn tí wọ́n gbé dáadáa ní ìsìn wà gàdédé máa gbéyàn títì ń kó wọlé yẹ tó ń kó wọlé yẹ tó ń kó ti ń wù wọ́n gbà gba tí wọ́n bẹ̀ ẹ̀yin náà dẹ́kú dàdú lè dà sẹ́lẹ̀ ẹ̀kọ́ gbogbo olùdá ní yín kan wá tí ó máa sọ yín ti sọ yín tán àwọn ń lọ gbà tí

tí wọ́n fẹ́ sàádùwà kò ṣẹ orí ọkà orí èrè náà lọ pẹ̀lú olùgbọ́n dàsí ní gbáyé tẹ́ bá fẹ́ dà láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ sàádùwà kò ṣẹ Súnà tánà ní ẹlò, àwọn ọ̀nà tánà bí là ní ẹmọ